له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ غفار ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbàṣàmùsì dín ní ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ẹ̀sùn rẹ̀ ló máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ lábúlé séríkì ògbómákí àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà al-imam dr ishaq abbalore muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam da'watul alamin ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يوفى إليه تيادف ولا الله لليسر والعسر قول الحمد لله ọba tó yá sí pé nígbà tí ara bá ń tù wá àtìgbà tí a bá ń fìlì pé kò dẹrùn ọ̀nà àná gbọ́dọ̀ máa dúpẹ́ fún ọ. fi kulli halin faqulu alhamdulillah. Ní gbogbo àkókò wa nínú ìṣẹ̀mí ayé wa, káṣẹ̀ máa dúpẹ́ fọ́lọ́hun, káṣẹ̀ máa dúpẹ́ ti wa. Fàkúlù máa kọ́dẹ̀ àwẹ́ iná àmìnà ní àmì. Títorí pé gbogbo ń ta ní láyé, gbogbo ń ta dà láyé, gbogbo bí tọ́rọ̀ wa dé lónìí èmi àti. Lè iṣẹ́ tí bí i láti na balẹ̀ rahmatullahi. Kì í máa ṣe mí máa ṣe wa, bí kì í ṣe kẹ́, bí kì í ṣe àánú ọlọ́run ọba ni ọ. Lè iṣẹ́ tí bí i láti àtìná báàlì rahmatullah. wa la kó ṣe wá bó ṣe ṣe wá yìí ni kì í ṣàwà láṣíra bẹ́ o. Wà máa ní òsì bà bí a múrí ní jẹ́ ìrìmọ́ tẹ̀sìrì mìnàlẹ̀bàlá yìí fàmákì mínálé bàlá yìí fàmákì túbọ̀ mínálá ní tó bá wá ríra rẹ̀ nípò kan lónìí tó bá ra rẹ̀ nínú kọ̀ndíṣàn kan lónìí ya múrí ní gẹ́yìn mọ́ tàzírí bóyá dùbúlà rẹ̀ lọ́lọ́ ní kẹyìn wà bẹ́ ṣe ń gbọ́ ìtẹ́ ń gbọ́ yìí ẹ má ronú àbínú àhámọ́ kan lẹ́yìn wà bóyá dùnrún mọ́ ni bóyá ṣìṣe ló gbé ń débẹ̀ ni ya múrí gẹ́yìn ilẹ̀ rọ́ gan àpò yín ó ṣòjòrò púpọ̀. àmọ́ni ò sí bàbí amúrí ní gẹ́rì mọ́ tẹ́fìrì. tí mò fẹ́ fàjáde fún yín bẹ́ẹ̀ náà ni pé gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ tí kò tó wáyé nínú. iná lè bàlá bàbá kì í túbọ̀ mìíràn lọ. mo kẹ́ ẹ gbà pé àlejò làwọn àdánwò yẹn o ẹ ṣá gbà pátọ̀dọ̀ ọlọ́run ti wọ́n padà níjọ́ kan ẹ ṣe sùúrù ni ẹ ṣe maktubun minallah. Ọ̀dẹ́ ọlọ́run bá kó jọ gbogbo tó wà ní dìbúlẹ̀ ààrẹ àbí tó ń gbé ti ẹ̀nì káàkiri àwọn ààrẹ oríṣiríṣi tó ń bá kó wà pò kọlọ mọ́ṣẹ̀ fún ní kálukú lálàáfíà. kò sí gbádùn nínú ilé ọkọ kò sí gbádùn kò gbádùn ìyàwó rẹ̀ rí gbogbo wàhálà yẹn pọ̀ ìnira yẹn pọ̀ ìbànújẹ́ yẹn pọ̀ ẹlòmí ò dá àwọn òbí tiẹ̀ ní tiẹ̀ ẹlòmí ò àwọn ọmọ ni gbogbo ibi tọ́lọ̀ ti ní kíkíní ìṣàn wá ibi tó bá ṣàgbà lọ́dọ̀ tí mọ̀bí ọlọ́run kó jọ kó bá mi bá yín fara o àwọn náà kọ́ lọ́n fara tù o tó ti dọ́gba nínú ọ̀rọ̀ wa ọlọ́run à ń bẹ̀ má jẹ́ kó padà dojúrú èyí tó ti tù wa ọlọ́run àlékún títù àlékún a ń bẹ̀ ọlọ́run àlékún dáadáa tó bọ̀ wá ṣe fẹ́ni kankan wa. àmín. káàbọ̀ lónìí sórí ètò wa ètò yín ìpè òdodo. Àbí ọlọ́run fún olùgbọ̀wé ètò yìí, ọlá àwọn ọlọ́mọ́jọ wálẹ̀ láíláí. Bẹ́ẹ̀lẹ̀ já wọn wúlò púpọ̀. Wọ́n wúlò tààrà pàápàá. Wọ́n wúlò fọmọdé, wọ́n wúlò fàgbà. Wọ́n wúlò, wọ́n wúlò, wọ́n wúlò. Olúwa kò wọ́n làálùkù rà ní. Àbí ọlọ́run ni ọ. Gbogbo ohun tó bá lè fa kú òjijì. Ọlọ́njọ́ là wa náà. Àlàmọ̀ máa kó wọn yọ. Ọlọ́nbọ̀ kó iyọ̀ àtàwa náà. Gbogbo fa kúrò jí. Àti gbogbo ẹni tínú ẹ̀ ń dùtò náà ń bá wọn ṣàmì. Sáàmù máa kó wáyọ. Ọlọ́njọ́ kó túbọ̀ làwá kúrò níbi àjálù àrílù ìbànújẹ́ ikú òjijì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run kó làwá ń bẹ̀ ò kó bá wa làbàbẹ́lẹ́já àti gbogbo olólùfẹ́ lápapọ̀. Ìrùnmúlówó ṣòro fàtú. Ṣùgbọ́n tọ́lọ̀ ń bá lè bùn tó bá ń na ó lẹ́yẹ káṣàdúrà fún ru wọn. Bá a ṣe ń ṣe fún wọn náà là ń ṣe fún àmọ̀ ìyá wa táwọn náà ń ṣe tààrà yìí. ọlọ́jọ́ májẹ́ kìnà tán owó títí wọn náà ọlọ́jọ́ kan tọ́lọ́run lónìí à ń tẹ̀síwájú níbi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ wà dé lánàá ẹ̀rí pé ọ̀rọ̀ ìdílé òun náà ni tí à ń yẹ̀ ọ̀nà rẹ̀ bọ̀ ìdílé gbogbo nǹkan ti ń gbéra sọ gbogbo àwọn wa ibẹ̀ náà ló nídìí ká mójútó tílé bá ti tò tílé bá ti gbádùn tálàáfíà bá ti jọba nínú ilé tínú ilé bá ti lálàáfíà tó ti jẹ́ ilé eré a ń retí pé ń tí ilé náà máa pòdísù síta á jẹ́ nǹkan rí ṣùgbọ́n tílé bá ti níṣòro tílé bá ti wọ́ tílé bá ti dágo táàrin lọ́kọláya ò bá ti dá tí ò bá ti tò tí ò bá ti tòrò ilé tó dájú ṣáka ni pé ìgbà tí pìlẹ̀ bá ti bàjẹ́ báyìí ẹtútún náà lè dáa ó náà ló fà á tàfi ní pé ká padà síbi ọ̀rọ̀ ìdílé ká make sure pé amẹ́nubà dáadáa náà lónìí ká fi yànjú rẹ̀ síbi kan ṣùgbọ́n ká tó wọnú eléyìn náà jára wa létí ṣàpè ní náà ni a fi retí pé Ramadan wa ti ń súnmọ́ kó fẹ́ parí àwọn yẹn dẹ̀ ti ń sáré sọ̀tún sáré sósì láti ṣèpalẹ̀ mọ́ fún yíyọ ntàǹpè ní zakatul fitr ẹlẹ́ ìta bàbá wa ń pè ní jakat kásáré rán wa létí gbogbo àlùmọ̀ gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ẹ̀sìn wọ̀ ẹ̀sà mùsùlùmí ẹ̀sìn ẹ̀rí ni ẹ̀sìn ẹ̀rí ní ẹ̀sìn Islam kì í ṣe ẹ̀sìn ìròrí gbẹ̀yìn àfọ́ àtẹ́ ń dà nǹkan orúmọ̀ àwòyàn lójú àwa ò ní fi lọ́rùn ilẹ̀ àníyé sọ ó lè má tẹ́yìn lọ́rùn ṣùgbọ́n àwa máa sọ gẹ́gẹ́ bíi pé tọ̀kásùsù titi wa area of specialization titi wa àfi ká ṣàlàyé rẹ̀ fún yín oúnjẹ la máa fi ń yọ jákà o oúnjẹ la máa fi ń yọ ẹjẹ́ kàdé sùfún ilò ní kẹgbẹ́ yẹn dáadé. wọ́n ní sẹ́yìndì lè kó dìrì yìí rọ́dí aláwọ̀ ànìkò kọ́ọ̀lá. láti ọ̀dọ̀ àbú sẹ́yìndì lè kó dìrì yìí rọ́dí aláwọ̀ tààlà ánù. nánú kúrìjú fi ahẹ́dì rasulillahi sallallahu fi tiri sọ àmì ọ̀tọ̀ Wọ́n náà máa ń yọ zakatul fitri nínú ntọ́lọ̀ ń fáwọn tó jẹ oúnjẹ lọ́jọ́ ọdún. Wọ́n náà máa yọ sọ́ọ̀rù kan, sọ́ọ̀rù kan dẹ̀rẹ́ o náà ni múdù mẹ́rin. Wọ́n náà máa ń yọ nínú oúnjẹ ṣẹgbọ́ kẹ́lìmọ̀ yẹn, min ta'amin nínú oúnjẹ náà wọ́n ti máa ń yọ o. Nígbà tí ti sọ̀rọ̀ yìí, ní tàà náà bí fèrè wọn ló sọ yìí, ohun tí wọ́n ṣe náà nìyí ẹ̀rí pọ̀ rẹpẹtẹ ìtànàbí sọ̀rọ̀sọ̀rọ̀ tí àwọn sọ̀rọ̀ àbájá mọ̀ pé farada Rasulullahi ọ̀nà ànábì ṣe láàrin ọ̀yàn fáwọn pé káwọn máa yọ zakata fitri nínú oúnjẹ ó wá mú ẹ̀sánpù àwọn oúnjẹ yẹn wá ó ní date dẹ̀mínú ó tún bá dárúkọ ṣe'ir oúnjẹ tí ó gbajúmọ̀ tí wọ́n jẹ ní ẹ̀lẹ́rọba lẹ́lẹ́yìn ó ní ẹni tó jẹ́rú àwọn ayọ́ ọmọlúwàbí ọmọlábí ó náà ayọ́ tí ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọkùnrin ayọ́ obìnrin náà ayọ́ zakatir fitri ọkùnrin ayọ́ obìnrin náà ayọ́ ọmọdé ayọ́ àgbà ayọ́ gbogbo mùsùlùmí ayé lọ́lọ́wọ́n bá ṣe lọ́rọ̀ yàn fún kó yọ zakatul fitr afẹ́ni tí ò bá ní kápá tó ń fẹ́ gbà tó ò lè yọ tó bá wá fún ẹ náà wọ́n náà lè yọ nínú tí wọ́n fún ẹ kó fi yọ tiẹ̀ tó oúnjẹ ní o ẹ má sọ̀dọ̀wọ́ ṣẹ́rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń kàn fàtí gbogbo nǹkan sówó kí gbogbo èèyàn ṣá lè gbọ̀dọ̀ yín kọjá kó tó ní nǹkan kan ṣe kẹta lè gba owó àwọn èèyàn kẹtún dẹ̀fà fi ṣe nǹkan àmì ìfigbọ́ bùkátà ara tí kẹtún máa fi fẹ́ pọ̀ níjọpọ̀ lérò fi dẹ̀fà ní àwọn èèyàn sọ́dọ̀ yín gbogbo amẹ́tọ̀dẹ̀tẹ̀ ń yẹn ẹ̀stọ́pù ò ti tó náà ẹ dẹ̀sìn rúbà àwọn èèyàn lójúmọ́ eléyàn lábala ti yàn lọ́rọ̀ lórí ẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ eléyìí lẹ́ẹ̀rí táwàá rí gbogbo tó kù tí wọ́n fẹ́ wí yẹn ìròrí lásán àlàyé èrègbè lásán onótùkù tí wọ́n fẹ́ sọ oúnjẹ dáná bí ni ìtójórígun kan nínú ẹ̀sìn wa tíyẹn ti dúró lọ́tọ̀ dìgbín tíyẹn ò ká gbọ́yé ká má dàrú mọ́ fáwọn èèyàn ń wá gbẹ́rẹ́sì fún yàn ṣé kó máa wọ́n ráìsì jẹ ní ẹ̀kù ṣé kó máa jẹ gàrí gbẹ́rẹ́ fún ní ìpògbò oríṣiríṣi ìrígbè tẹ́ lẹ́yìn rẹ̀ yẹn ní kẹwàá ẹ̀kọ́ lè jà yàn pé bá gbé fún bá ní kó ṣẹ́kù lọ́wọ́ yín o fún lówó àwọn èèyàn ti gba zakatul fitri òun wá tí wọ́n lówó lọ́wọ́ fọ́lọ́nṣílì ló bá tún wá ní imam ẹgbà 100,000 naira yìí àwọn tó bá gbẹjá kẹ̀mọ́ bá mi ha fún wọn. mani àdáwà kọbílá sọ́lá ti fàyà zaka tó máa kọ́bọ́lá tán. ìgbàtà dẹ̀ máa ń mani àdá. ẹni tó bá sọ yọ kátó kẹrin ìdá anábì sọ yí pé anábì ní zaka tó wọlé ló ti yọ ẹ̀yàn ọlọ́run ti gbà bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ torí pé ó fẹ́ káwọn èèyàn jẹun ó fẹ́ káwọn èèyàn jẹun kan tó lọ sí eh, mùsọ́lá ni. anábì lẹ́ni tó bá wá yọ lẹ́yìn ìgbà tó kírun tán lòun tó yọ díẹ̀. wọ́n ní lẹ́yìn ó kàn ṣe sọ́dá kọ̀ ní ọrẹ bí ìgbà tó ṣe sàárà lásán ni kò ní ládàá póyò zakatul fitri ma torí ẹ ẹ má kọ̀ǹfàtì ẹ̀ sówó ẹ ọlọ́run ìwọ náà má jẹ́ kí wọ́n gbowó lọ́wọ́ ẹ má jẹ́ kí wọ́n gba owó lọ́wọ́ ẹ̀ rárá ẹ̀ sápá ẹ bá ka fíjọ́yé tí àti tàwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀. rìjálù qawwamuna 'ala an-nisaa. àti kó lórí eléyẹn ni a ti bọ́ síbi tí huququ zawjayn Àrìjẹ̀lù kan wá múhùnà alánìsá. Ẹni tó jọkọ nínú tó ń jẹ́ kílé tò tó dẹ̀ yẹ pé bí ilé ṣe ń dàrú lónìí gbogbo lára tó fà á o náà ni pọ́kọ̀ mọ́ra rẹ̀ lọ́kọ ìyàwó mọ́ra rẹ̀ níyàwó kí wá la fi mọ̀ pọ́kọ̀ lọ́kọ kí lọ́kọ náà fi gbọ́dọ̀ dára rẹ̀ wọ́n pọ́kọ̀ lòun. wọ́n tó jẹ́ lórí ẹ̀ lákọ̀ọ́kọ́. máa tọ́nà bá sọ fún wa nínú alukùránì pé ọkùnrin ni òpó múléró tọ́lọ́hun ní kó gbélé dání kó gbéléró kó gbẹ́bí dání kó gbẹ́bí ró Ọlọ́run wá ní nínú tó fi máa jẹ́ni tó dílé ẹ̀mú. Ọlọ́run nítorí pọ̀ ń máa mọ̀ gbá pákan gajà pákan lọ nínú ọ̀rọ̀ àwọn ẹ̀dẹ́ èèyàn yìí ó gbọ́ láfọ́kùn níjọ gúdú obìnrin lọ. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ọlọ́run ní nítorí tí wàá máa ná ìwọ ni pàṣẹ lé ìwọ náà ni wàá dẹ̀ máa náwó lé ìwọ ni wà máa gbọ́ bùkátà tí ìyàwó fẹ́ jẹ tó fẹ́ mú tó fẹ́ wọ̀ ibi tí ìyàwó fẹ́ gbé. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí nínú tó dálé wọn rú ni pé ó náà ìmí ò ní kò tún lọ́rọ̀ rẹ lẹ́nu. ìmí ní ó dájú pẹ̀lú ẹ̀. lèyàn fi kọ́ ọlọ́run ní kò o. sáwà ti kí. tọ́lọ̀ bá bu ọlá òṣèré ọlọ́run ní kò bọ́lá yẹn bá ṣe wà ní kò jẹ́ káwọn ẹbí ẹ mọ̀. kó dìrọ̀ ìsìnkú fi kọ́ mi máa bá ní kéré tí bá pọ̀ kó náà nínú ṣáàjẹ́ kí àwọn ará ilé ẹ kọ́kọ́ fíìlì tó ní ó wá tún lè ṣe òun dáńtà òun gbà pótí káàkiri olóhùn gbà wọ́ọ̀dù ó dánlé ó wá dá aládùúgbò àwọn ọmọ kéékèèké àdúgbò bó ṣe wá ń bọ̀ lọ́kàn wá ń sáré wá fò wá bẹ òtìrà bisikíìtì fún wọn òtìrà oríṣiríṣi fún wọn àwọn ọmọ ẹni làwọn ìyàwó ẹni lé kẹ̀rẹ̀ rí wọn fíìlì po tẹ̀jọ́ kọ ọ fíìlì po jẹ́ bá lélé ò dábẹ̀ yẹn ìyẹn àkọ́kọ́ nínú àwọn nǹkan ẹlẹ́ẹ̀kejì eléyìí tó yẹ kọ́kùnrin tóun náà fẹ́ kí léun tò tá a fẹ́ produce àwọn ọmọ sáwùjọ ta gbọ́dọ̀ mójútó. Fala khayra fi wa birrihi ila ghayri dhil qurba wa yahtaju aluhu. Ẹlẹ́yìn náà ni ta gúnlẹ̀ lórí ẹ̀ pé kò sóore lára ọkùnrin kan tó jẹ bá wa birrihi. Ẹni tọ́lọ ń bọ̀ láṣírí tó wá náwó dànù síta. Ila ghayri dhil qurba wa yahtaju aluhu. Kò wá ṣe é kò ṣe sáwọn ìyàwó rẹ̀ kò ṣe sọ́mọ rẹ̀ ó wá náwó síta ẹlẹ́ yóò dá o kò dá o owó tó ní bá ti ń ṣe tíyàwó àtàwọn ọmọ ẹ̀ ń fi dẹni gbọ́n tá ń sọ fún ẹ̀ bí sálẹ́gẹ̀ ní wà máa lóòrò sí ọ̀ ẹ̀ sí ẹ̀ ṣí ẹ̀ tó bá lo lówó lọ́wọ́ tíyàwó ẹ̀ tí ò fìlì ẹ̀ ọmọ ẹ̀ ò fìlì ẹ̀ wáṣọ tíyàwó ẹ̀ wọ̀ wọ́ṣọ́ wọ́wọ́ ah. bàtà tí ọmọ ẹ wọ̀ o lè fọ́ sọ́yà kú ọlọ́run bẹ́ẹ̀ tó ti raṣọ fún ìyàwó ẹgbẹ̀yìn ọlọ́run bẹ́ẹ̀ tó ti raṣọ fún ọmọ ẹgbẹ̀yìn tí kàlọ́wá sí jẹ́tẹ́lẹ̀ mi ti fẹ́yàwó ẹ̀ tó ti raṣọ sí wọ́dúrópù tó gbé sójú agbóúnjọ́ náà ọjọ́ náà ló ti raṣọ fún kẹ́yìn ọjọ́ náà ló ti ra bàtà fún kẹ́yìn jìlìbáàbù kan kọ́ jìlìbáàbù lọ́hùn lọ́hùn sọ́ọ̀sì ń kọ́ glọ́ọ̀fù ń kọ́ ìjọ ìnìkọ́ọ̀bù kẹ̀ lọ́hùn lọ́hùn kí ló dé kò dábẹ̀ yẹn náà. Ó wá ló ń kò ṣe ní kanra, ó tọ́jú ọ̀nà ń ẹlẹ́ni nínú ta gbọ́dọ̀ mójútó, awọ́kùnrin, ẹja gbọ́bọ̀ kata jíjẹ mímọ̀ àti táwọn ìyàwó wa ń wọ̀ àtàwọn Akẹ́jì ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sùúrù, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí bá lè lé,

kò dá kò kọ̀yàwó ìwọ́n jẹ́ kó sọ fóbìnrin pé ò ṣe mọ́ kó ti máa dẹ́rù tàlákìbá kó ti máa gbọ̀n kó ti máa sunkún torípo nice torípo nísòrò ó ti mọ̀ pé òun sun ẹkọ̀ gírí àwọn ẹbí ẹ̀gá ti máa bẹ̀ẹ́ ṣùgbọ́n wà tí ẹ ò dá débi pé àwọn ẹbí ẹ̀gọ́ ti sọ pé òun tó bá kókò ṣe òun ò ṣe mọ́nà ni kọ́lọ́ kéèyàn ní sinmi ló dẹ̀kù láyé èèyàn báyìí kò dẹ̀ kí ló wá lè ṣe ìwàhálà ìpọ̀jù gbogbo gbá o ti tẹ́ lọ́dọ̀ àwọn ẹbí o ti tẹ́ lọ́dọ̀ ìyàwó o ti tẹ́ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ìyàwó ẹ gbogbo yẹn ti rí ẹni rí aláṣejù torípò ní sùúrù iná ní àfi kò ṣe sùúrù fi sùúrù bóbìnrin lò èèyàn ní kí ṣe màlẹ́ka má ṣe lè ṣe ah bí ti ẹ̀ ti ráìsì torí ti ẹ̀yí náà ni ó ti jẹ́ kó ní depression kí ló dé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ẹjá ṣe zúrù pẹ̀lú àwọn obìnrin yìí o. yàkọ̀ mọ̀nà bí ìsàtọ̀lá kún sẹ́bí ìlà. ẹ̀yìn èèyàn mi ẹgbọ́ ẹjá sọ̀tọ̀ fún wa o. yàkọ̀ mọ̀nà. kì í ṣe nǹkan fáàrí àwọn ti kọ́ obìnrin. bí ìsàtọ̀lá kún sẹ́bí ìlà. sẹ́yìn bá ṣe ẹ̀rọ́kùnrin kan tó lọ́n kọ́ obìnrin tó wá lọ́n tún wáyàwó máa rò pé ìwọ

Ah, obìnrin bí aṣọ pààrọ̀ obìnrin bí aṣọ onírasẹ̀ ní nǹkan tó wọ́n ẹ̀jọ́ lára obìnrin ẹni kò sí àbáwọn lájọṣepọ̀ òun náà ló fi ń pààrọ̀ wọn bẹ́ẹ̀ yẹn ó mọ́túnmọ́ ó mọ́túnmọ́ nípa. ìsàkùn alálẹ́ àná mi ṣùṣùn là bí sàtọ̀lá kún alálẹ́ àná mi ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ ká ní farada pẹ̀lú àwọn aya bákanáà nínú pọ́ìntì mi tó tún lágbára náà ni tó ní ṣe pẹ̀lú ìsúnmọ́ra ẹni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ó ti pa obìnrin yìí ti sílé ó ti pátì òṣètọ́ lọ́kọláya pẹ̀lú ẹ̀ ẹ̀tọ́ yẹn wọ nìkan ni pẹ̀lú ẹ̀ kí n ṣe táwọn òbí rẹ̀ lè ṣe fún kí n ṣe táwọn òbí rẹ̀ lè ṣe fún kí n ṣe tẹ́nìkankan lè ṣe fún ìwọ nìkan ni ìwọ ló lóorun pẹ̀lú ẹ̀ ó wá pátì torí ẹ̀ náà àìjíà kan tí ò da tẹ́mi ò fọwọ́ sí tí ò dùn mi nínú tí mo dẹ̀ rí pé kò wọlé bẹ́ẹ̀ náà nínú ẹ̀sìn ọ̀nà ni àwọn àìjíà kéèyàn fẹ́yàwó síbi kan kó ń wà níbi kan kó wá máa jẹ́ sí pé oṣù kínní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà àwọn ọlọ́dún ọlọ́dún kẹtó ríra yín ọdún mélòó lẹ́fẹ́ lò láyé tó wá le tó yìí obìnrin yẹn ti wá ń gbó sára ìwọ pápá náà ti wá ń ṣì à kí ló wá kù nínú ìgbádùn ayé ẹlòmínà máa lọ lo ògùn tó máa pa dùn ara wọn ẹlòmínà máa lọ gbàrá máa mú àmúmára tara ní fún nature yóò jẹ́ cheat ń tọ́lọ̀ ń da sára wa ń bẹ̀yàn tó fẹ́ jẹ náà nìyẹn bó ṣe ṣe nìyẹn sára wa àsìkò yẹn obìnrin yẹn nídìí ẹ má dájú pa wá pátì ó ha kálùmọ̀ àdàkọ̀. ọlọ́ni ẹ má fòbìnrin kalẹ̀ bí wọ́n aṣọ tán fi kọ́ sórí ìfọ́. kẹrì sí tùmúhùn náà fàǹsà àwọn tẹ́kí ọ̀hún jẹ́ àwọ̀yẹ́ jẹ́ alálọ́hùn sí igi kọ́ ìrọ̀rùn kẹfì rọ̀. ọlọ́ni tó bá yẹ pé nǹkan kan bẹ lára rẹ̀ tó kórìíra tó ń ṣe. ọlọ́ni nǹkan mi wà tó ń lè ṣe fún ẹ̀. ọ̀yẹ́ jẹ́ alálọ́hùn sí igi kọ́ ìrọ̀rùn كثيرا Àfọ́ ẹ̀sìn ṣàlẹ̀ pé Ọlọ́run lè padà pèsè ọmọ àlùbáríkà fún ẹ látara ẹ̀. Torí ẹ má pọ̀ obìnrin tì, obìnrin nídìí oorun, ìbálòpọ̀ lọ́kọláya. Àláyá ó pàtàkì púpọ̀. Kí ni ẹ ṣe àbúrásì? Ó máa ń jẹ́ kí obìnrin, ó máa ń jẹ́, ó máa ń dìsọ́gbé wọn. Ó máa àfẹ́ ti obìnrin. Tó bá ti ń pátì tó ti ń pẹ́ psychologically ó máa wà disturbed kì í gbádùn ọ̀n lálàáfíà ó mọ́ máa rojọ́ ó mọ́ máa oríṣiríṣi àrùn a máa ṣe kódà ó lè bẹ̀rẹ̀ sí rùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a máa ronú lódìlódì torí ẹ̀ eléyàn náà dá. aláyà dọ́rin bá sọ̀rọ̀ já àti fásikún. wọ́n pè wọ́n kọ́. àyàwá ni àrùn tàbí yìnyín musa wá o. wọ́n kọ́ tó yẹ pé wọ́n ti ẹni tí wọ́n kún lónìí kò sáà máa gba obìnrin létí gba nípa. aláyà dọ́rin bá sọ̀rọ̀ já àti fásikún. ìwọ náà tẹ́tí ẹ kó gbọ́ o. aláyà dọ́rin bá sọ̀rọ̀ já àti fásikún. ẹlòmíì kóbìnrin tó ń ṣe nǹkan kékeré kọ́

الأعقاب تمتعنا النساء أفي الأعقاب تمتعنا النساء níbi máa máa lù wọ́n ṣébẹ̀ láti fẹ́ gbádùn ara wa lọ́ti fẹ́ gbádùn wa ṣáàrùn tó ń lò lùkulù yìí tí inú ẹ̀ òdùn irú ọmọ olùfẹ́ kó pòdúsì fún wọ́n látẹ́dìrímù àkíńsà ojá àti ìkèyìlá tẹkúnà máa lẹ̀dínà dì í mú ṣàkọ́ tẹkúnà máa lẹ̀dínà dì í mú ṣàkọ́ má máa lùyàwó ẹ̀ mọ́ ọ máa tọ́jú wọn ni máa bá kéré tójú ká fún ó nínú ẹ̀ ti le jù wọ́lọ̀ rẹ̀ ní sí bá àwàdá bó ṣe nàìjíríà ẹ̀lú tó tí wọ́n bá ń jọ àwàdá kan lú tí wọ́n bá ń jọ eré kan lú átúnúká ààrẹ ní àgán tí bá jẹ padà yá kẹ́rẹ̀kẹ́rẹ̀ tí bá yá máa gbọ̀ kúrò lára ti ẹ̀ náà kùnà máa ń lẹ̀ bí nàbí ìmúṣàkọ̀ tààtù. Iná ìgbà tí. Kọ́ni tààtù. Ọlọ́run bá lóbìnrin rí. Fọ́sọ́lẹ̀ hàtù. Olórí rí obìnrin aljanna. Fọ́sọ́lẹ̀ hàtù. Ìyá ọmọ ìyàwó akbar. Kọ́ni tààtù. Ọlọ́run náà lóbìnrin tí ń gbọ́ràn tí ń tẹ̀lé àṣẹ ọlọ́run àtàṣẹ ọkọ. Kọ́ni tààtù. Obìnrin tí ò fi àṣẹ ọkọ rẹ̀ ṣeré tẹ́nu ọkọ ká. máa. Ṣẹ́nu ọkọ yín ka yín. Sọ́sọ́lẹ̀ ha tún. Ṣé ń tẹ̀lá ṣe ọkọ yín? Kọ́ni tàtún. Ah, Umu, ṣọkọ yín lè bá yín sọ̀rọ̀ ṣá? Àjíbọ̀ ẹ̀tún lílégẹ̀ ibi ìdìmọ̀ àjíbọ̀ lọ. Ọlọ́run lóbìnrin rẹ̀ ìdákejì ẹ̀ lóbìnrin bú. Obìnrin bú, obìnrin kóbìnrin. Sọ́sọ́lẹ̀ ha. Obìnrin rẹ̀ lóbìnrin jẹ́ pé ó tẹ̀lá ṣe ọlọ́run, ó mójú tẹ́sìn rẹ̀. Lẹ́yìn pé ó mójú tẹ́sìn gbogbo ara rẹ̀. ó tún tẹ̀lé ọkọ ẹnu ọkọ ka elu ló ti wá wà lọ́wọ́ yín tó le tó yín madam ó mú èló ni ní tí gbèrágà yíwá pọ̀ tó yìí nǹkan tó dámi lójú ni pé kọ́lọ̀ tó lè ní kó tó lè kan lánàá pẹ̀lú ọlá ó dájú pé ẹ̀sí lọ látàwọn obìnrin yẹn. Àwọn obìnrin tààdẹ̀ ń rìn dẹ̀rin wọ́n rẹra wọ́n lẹ̀ fọ́lọ́hun. Fọ́nì tààtùn. Mo ń bẹ̀ lónìí, ìyàwó lé, mo ń náà sísà, tẹ́ náà tuntun. Mo bẹ̀ náà ya

arábìnrin tó wá ah. tẹ̀ láṣẹ ọkọ ṣe gbọ́ gbogbo ìjọsìn tó ń ṣe ah, ah, gbogbo ìjọsìn tó jẹ́ lójú yẹn tó bá tẹ̀ láṣẹ ọkọ ọkọ ń ṣàṣedànù ni. ọ̀tọ́ ti sọ̀rọ̀jà ha ẹnu wa ká ẹ̀ kí ni ẹ́ sí ìlàlá ṣebọ́ ọkọ̀ iná là ń bá wílá tẹ̀kọ́ ó tẹ̀sí gbọ́ ó tó rẹ̀ ní sí ọdún kọramọ́ ó rẹ̀ ní sí ọdún kọramọ́ ó fẹ́ lọ́wọ́ ó tún gbádànù kí ló dé ẹ̀wọ́n náà ṣe gíràn tó yìí ọdẹ̀ ah, wá ń yọwọ́ bí òtù alábìnrin rò fi obìnrin bẹ́ẹ̀ òdúkù ní ní ní ayé àbíwábìlẹ̀ jàánà sí sí sí alábìnrin wá sọ fún pé ibi tó bá ń wẹ nínú ẹnu ọ̀nà àlìjọ́nà ní kò gbà wọlé wàyílá arọ́ dítà àmìnà nìta ikọ̀rí iná tàun tọ́rọ bá ń wá obìnrin àlùbáríkà láyé wàyílá arọ́ dítà àmìnà nìta wà ya ọmọ tó máa ṣàbí amọ́rí fún ẹ ilé ìjẹ́tẹ̀yìn ọ̀dọ́ tẹ̀ tí máa rí. àìsàn dídá. tó rẹwà. nínà ní sáyé kan rí tó tẹ̀rí tó lumú tó wá fi ẹ̀rìn tó máa jẹ́ alábàágbé ẹ̀ ìyá ọmọ ìyàwó tiẹ̀ olólùfẹ́ tiẹ̀. kì ṣe o máa lọ wóbìnrin lórí TikTok. wọ́n ti tara rẹ̀ balẹ̀ tó ń tẹ̀lé alukuran tó ń ṣàkàrù tó obìnrin tó válù dùhá tẹ́nà rásì ibẹ̀ láti máa tẹ̀síwájú lọ́la insha Allah assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Amin Commercial wà ní Abẹ́òkúta ilé ẹja tó lálàáfíà tó gbádùn tó yanjú fún àǹfààní àwọn ajá bá fẹ́ ra ẹja bíi sandin fòté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní ṣàgámù fún ìbéèrè tàbí títí olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímọ̀ àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ Al-Qur'an àti àgbóyẹ̀sìn tó yanjú àrẹ̀bánisọ̀rọ̀ àwọn dọ̀kítọ̀rọ̀ ní 080 Facebook page wa ní Da'watul Haqq lẹ́mẹ́ Abẹ́òkúta.